الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على كفر ونوضع أتركات الجفون أنا محمد صلى الله عليه وآله وسلم kí ọlọ́run àṣùfánà àtàlá tó bá mú kí àtijọ́ náà bá wọn sàhábà àti gbogbo wa náà ní àpapọ̀. ní èmi níta máa gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ àdìsọ́kàn wa ni bẹ́ẹ̀ ni ṣe pẹ̀lú àlàyé lórí ìkan nínú àwọn tọ́nà bá fèrò ní ara rẹ̀ ọ̀nà ni pé òun ọlọ́run bá ọba nìkẹ́ọ́lá òun lọ́ba tó máa kọ̀pọ̀ kẹ́nìkan kan ò mọ àyàfi wọn ọlọ́run ọba. ọba tí ó dá wa nínú àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀sà fún kẹ́nìkan ọba akẹgbẹ́ onímọ̀ àrífàtò lọ́gáyìí ìmọ̀ kọ̀ọ̀kan gbogbo àwọn ẹ̀dá tó dá bẹ̀rẹ̀ látòrí àwọn màláíkà nítorí dórí àwọn ẹ̀dá èèyàn torí dórí àwọn àlùjẹ̀nu ẹ̀fẹ́ ní tó mọ kọ̀kọ̀. ọlọ́ni kó láyé alámúmọ́ fi samawati wal ardi al-ghayba illa Allah. ìrìn àlẹ́bí sọ fún wa pé ní gbogbo ọ̀tá wà ń sánmọ̀ ní màláíkà ní àtàwọn ẹ̀dá mi wàlá arúgbó àtọ́tọ́ wà nílẹ̀ ẹlẹ́ láwọn èdè ènìyàn kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ kò sẹ́ni tó mọ tó pamọ́ illallah àyàfi ọlọ́run ọba. ẹ rí i pé ọjọ́ tọ́lọ́run fẹ́ dá wọn tọ́lọ́run fẹ́ dá Adam tó sọ fún màláíkà ẹ rí i pé tọ́sọ ni pé ilé ọlọ́run àfẹ́jálò fi há sọ fẹ́ dá sórílẹ̀ ni wọ́n yí sílù fi ha ẹni tí mo ṣe bàjẹ́ ń bẹ̀ àyè sífìkù dìímà bákan náà tí ó máa da ẹ̀jẹ̀ lẹ̀ wa nahnu nusabbihu bihamdik wa nuqaddisu lak kí àwọn tá a jẹ́ mọ̀lẹ́ka wo iṣẹ́ lóhun à ń sàfọ̀mọ́ rẹ̀ à ń ṣe mímọ́ fún ẹ ìyẹn pé àtàjẹ́ mọ̀lẹ́ka náà ti tó àtàwọn ìdáǹsì àwọn ọmọ balẹ̀ jẹ́ ọlọ́run á fún ẹ lébìí pé inni a'lamu ma la ta'lamun ẹni tí mo mọ̀ ẹ̀yin ò mọ̀ ẹni tí mo mọ̀ ẹ̀yin ò mọ̀ ọlọ́run wá dáadáa mọ̀ láti pé kọ́lọ́run wa fi ẹ̀mọ̀ lẹ́ẹ̀ka palẹ̀ ẹ̀mọ̀ pọ̀kọ́ gbogbo ń tọ́lọ̀ ń dá ọlọ́run wá fi orúkọ wọn mọ Adam wàhálàmù Adam àtúmọ̀ àkúlàhà wàhálàmù Adam àtúmọ̀ àkúlàhà ọlọ́run wá fi gbogbo orúkọ ọ̀kan mọ Adam fún mọ àrọ́dọ̀ àrọ́dọ̀ mọ́ alàlùmọ̀lá ìkà ọlọ́run wá fi dọ̀ mọ̀lẹ́kà kọ́lá àǹbẹ̀ òní bí àtùmọ́ ìhà òlà ìpínkún tó ta àdàmú. ẹ̀yin màláìka gbogbo tí mo dá ẹ̀ máa sọ orúkọ ọ̀lẹ́ ẹ̀kọ́ kan tó yẹ pé ẹni mọ̀ kọ́ ló rán pé ọlọ́run bá sùpánà kàlá ẹni mọ́ lànà ńláwọ́ àlámùtàmì yẹn pé àánú mọ̀ kẹ́kàn àmọ́ kọ̀kọ̀ ńláwọ́ àlámùtàmì àfi tó bá fi mọ̀ wá torí pé ìnáka ń ta àlámùlùkù yìí torí pé wọ́n nìkan ṣoṣo ọba tó mọ̀ kọ̀kọ̀ ẹwọn mọlẹ́kà tí wọ́n yẹ ṣe lọ́wọ́ ẹ̀dá tó mọ́ ni wọ́n tó ń ti bá ti jẹ́ ni tó mọ̀ wọn àánú ọmọ kọ̀kọ́ wọ́n jẹ́ wọn náà yàyà nítorí ní amọ̀ sọ́yà àmọ́ àmọ́ kọ̀kọ́ nígbà tó mọlẹ́kà tó yẹ pé àyàn sí ọlọ́run ni wọ́n bọ́lọ̀ ń ṣe dáhùn àwọn iṣẹ́ lọ́run rárá tó mọ̀ kọ̀kọ́ bó lè yàn tí òwà tó wọn ṣe afẹ́ mu mọlẹ́kà náà jẹ́ ọkọ̀ àmọ̀ nǹkan yìí ńlá mọ́ àlámùtàmì àfitọ́ bá fún ọ̀rá nìkan tó pé ìnẹ́ka ń ta àlámọ̀lọ́kọ̀ yóò pè wọ́ gẹ́gẹ́ ìwọ nìkan ṣoṣo náà lọ́mọ kọ̀kọ̀ tó jẹ́ pé ní a gbọ́dọ̀ máa ròyìn mọ̀lẹ́kà níròyìn pamọ́ tó pamọ́ ẹ pẹ́ lọ́lọ́run máa rán sáwọn òjíṣẹ́ ọlọ́run nílẹ̀ àwọn gbọ́n mọ́ tọ́lọ́ òfin ráwọn àbí tọ́lọ́ máa ń sọ fún Isa bíbá lọ sọ fún Musa lọ sọ fún ẹ̀hìn ẹ̀hìn náà tó mọ́ àwọn ẹ̀dẹ́ èèyàn ń kọ́ àwa náà mọ̀ ọlọ́mọba sọ́nà àtàlà ń sọ fún anábà Muhammad kul máa amúlùkù lè nẹ́fùsì náà fún àwọn wàlà àdọ́rọ̀ wọ́n fún pé èmi náà mo lè ṣe ra mi láǹfààní mo sì lè fara mi ra mi ìyẹn pé àǹfààní kan sì mo lè fi fara mi mo sì lè mú ìnira kankan ra mi ilá máṣá àfi tọ́lọ́run bá ànábì ní lọ́nà ní kò sọ bẹ́ẹ̀ báyìí fún wa o pé àǹfààní kan àti nira ọ̀dọ̀ ọlọ́run ló wà o wọn lè mú kankan wá báyìí wọn sì lè mú kan ra mi nínira ni láǹfààní àbí tọ́lọ́ bá fẹ́ wàláwó kóńtò álámù lẹ́gbàá ibà ọlọ́run ní kálí ìgbà wọn pé káyọ̀pé mi tí mo dóbi ṣe ní káyọ̀pé mi náà mọ kọ̀kọ̀ ni tàṣàkṣàrtòmínà lẹ́kàá yìí rí ò bá pọ̀ lọ́rọ̀ mi àbí ẹ̀kọ́ ni tẹ́ bá mọ kọ̀kọ́ ń sìn tẹ́ òjọ́ tẹ̀ ní tàṣẹ lọ ṣọ́ọ̀bù ẹ̀ ní jáde àìbẹ̀ kọ́ òjọ́ tẹ́ lọ tẹ́ sanwó nù ẹ̀ ní jáde báyìí kó fẹ́ ìrẹ́bá ìṣẹ̀lẹ̀ sí i òjọ́ tẹ́ yóò tà nìkan lè yóò mọ̀ débi ni yóò mọ̀ jáde lọ. àdébí ní ká pé mo mọ kọ̀kọ́ ní làtàkàtàmínà lẹ́kẹ́rì à dáadáa ni ò bá pọ̀ lọ́rọ̀ mi ọmọ mọ́sánmi àṣù àbúrò kan ò ti kàn mí. jẹ́mọ́ wọ́n kẹfẹ́ rí wọ́n sá níbi ní nǹkan lórí àbí wọ́n yọ eyín rẹ̀ ibi tíjà yẹn lédè káyipá níbi ti mọ̀ láti lè ní tẹ́rù ogun yẹn yóò lọ kò ní lọ pé á ọ̀nà ò dáa ìṣòṣẹlẹ̀ mọ̀tò ẹ̀pá níbi ò mọ ó lọ ànábi sọ pé ní káyí mo mọ kọ̀kọ̀ ni lasak sartominel xeyiri dáadáa ni ìbá pọ̀ lọ́rọ̀ ọmọ mọ́ saniyasu aburú kankan ọba ti kàn mí kí ni tùmọ̀ ayà yìí ó ní pé ànábi tá à ń tẹ̀lé gan òde kò mọ kọ̀kọ̀ jẹ́mọ́ bó la àfa kan ṣe wá délé mi yóò wá máa sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ rẹ ẹnìkan ló wà ń díẹ̀ àti rí gbogbo ẹni òpamọ́ sí wa àbí yóò máa sọ pé nǹkan fẹ́ ṣe ṣe àbí mọ́ ṣe bí wàá ní a ti wò ó pé kíní ò ní ní yọrí síbi tó dáa wọ́n fọkùnrin kéde pé kò lẹ́sìn ló fi rí ó ní òun ti wò ó rí yóò bára wọn mú mọ́tò àjò lásìkò yìí ọ̀nà ò dáa ẹ̀mọ̀ bí yorùbá ti máa ń sọ náà lọ́nà òdà kéde pé ọ̀nà tí àwọn ìjọba àkọlé pé ọ̀nà ìjọba òtọ́ ọ̀nà ṣe náà ń sọ o ẹ ti mọ tọ́gbà lérò pé ọ̀nà òṣè kíni ọ̀nà òdà ẹ̀rí pẹ́ lómìnira mọ̀ sọ fẹ́ni kejì pé ẹni mọ́ tìráfù lásìkò yìí tó lọ́nà òṣè kíni ọ̀nà òdà ṣùgbọ́n káyí pé irú èèyàn bíi bíkì ẹ̀ náà ní bá sọ̀rọ̀ yẹn náà ti gbọ́ yé ní

ọlọ́run ká lọ́nà pé wà ń dà wú mọ̀fáàtì olùgbẹ́ ibi wà lámú mọ̀fáàtì látara mẹ́fà kí ló jẹ́ mẹ́fà kọ́kọ́rọ́ ọlọ́run ń dà wú ọ̀dọ̀ wọn ọlọ́run mọ̀fáàtì olùgbẹ́ ibi kọ́kọ́rọ́ kọ̀kọ́ wà láyé àlámù ha ìláhù kò sẹ́ni tó mọ̀ ẹ́ wọn ọlọ́run. gbogbo àwọn ànábì ọlọ́run ìtú gbogbo náà tó káwọn ọmọ pọ̀pọ̀ bàbá níbi yìí lọ ìgbà tí ọlọ́run tọ́lọ̀ ń sọ fún pé ẹ́ tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ pé kí wọ́n lọ ní kẹ́mọ̀ sí ọ̀hún mú èmi kọ́ o nígbà tí mo wà láàrin wọn tí mo sọ fún wọn pé kẹ́mọ̀ sí náà nìkan àkóńtà ṣe dá ẹ mọ́dún tó fi nígbà tí mo ti wà láàrin ọmọdé gbogbo tó ń ṣe àlámọ́ta wà fáìtà ní nígbà tó mú kó láàrin wọn kóńtà àǹtà rọ̀ kí bàálẹ̀ ìwọlọ́mọdé ń ṣẹlẹ̀ ìlú òṣèkínní ọmọdé ń ṣẹlẹ̀ náà ó jẹ́ pé ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ máa rò pé ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba alimul ghaibi wa shahada àwọn mọ̀lẹ́kà ń kọ́ wọn mọ́ àwọn ànẹ́bí ọlọ́run kọ́ wọn mọ́ nígbà táwọn ànẹ́bí ọlọ́run bò mọ́ àáfàá tó sí náà dáadáa wò mọ́ ká tó pé kí o tiẹ̀ sí náà tó pé wọn lọ́wọ́ ní í ṣe ká tó pé tó wá wọ́ọ̀sì jù ká ní kọrin yó aláṣọ tó wò tiẹ̀ á nígbàgbọ́ ká ní wòlíì kan ó rí ẹgbogbo lè dìbò lórí ọ̀nà ìyá wa bàbá wa ìṣàbí tó ń dìgbàgbọ́ sí ẹlẹ́ni wòlíì kan wòlíì báwo alánẹ́bí ọlọ́run lè rí òjò bá ní ìgbà tó pé ìkan bá ìpá ètí ó tẹ̀lé ẹgbẹ́ lánàá ànẹ́bí nìkan bá ṣẹlẹ̀ síwájú ìyẹn ìjà kó tó pánẹ́bí ní kọ̀kọ̀ yẹn wá àyè lọ náà ní kó dékè ní ó sọ kalẹ̀ fún wáyé mọ̀lára àmúra kó jìbìrì lò ọlọ́run kàfẹ́ ànẹ́bí bẹ́ẹ̀ òjò pánẹ́bí wa da kíní kan lè wá rí ìgbà tó wáyé fánẹ́bí bóòlù wọn ti lẹ́gùn kẹ́lẹ́ ànẹ́bí gan lè sọ pé ẹ máa wá ìkọ́ báyìí ó ìdí báwọn bá bẹ̀rẹ̀ kọ́ ìkàbá yóò ṣẹlẹ̀ so kò sẹ́ni tó mọ kọ̀kọ́ náà ọlọ́ni alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada òun nìkan ló mọ kọ̀kọ́ òun wá fi mẹ́ni kankan illa man irtada min rasul tẹ́gbọ́ àyàfẹ́ tó bá yọ sínú àwọn òjíṣẹ́ lòun wà ní ó yà sọ nǹkan báyìí fáwọn yẹn àyínà oyè sùlùkùmí bẹ́ẹ̀ ni àdé ìhìwà min khalfi ìrọ́sọ̀dà òjíṣẹ́ náà dẹ̀ ni olóòní ju ọlọ́run máa sọ kò ní jùlọ ní tọ́lọ̀ ní kò sí kíni kò sọ̀nà. sọ́yìn pé lára ta ti ẹ̀sàbíríṣì mi ayẹpẹyẹ pé àwọn mọ̀lẹ́kà tọ́jú àyànfi ọlọ́run àti kíni ọmọ kọ̀kọ̀ àwọn wọ́n á tó ka àwọn ẹ̀dá kan náà làwọn àlùjẹ̀ndú tọ́lá àwọn ẹ̀mí ìtọ́ máa ń wo ṣẹ́ fáwọn èèyàn sìn àlùjẹ̀ndú náà máa ń lò sálùjẹ̀ndú máa kọ̀kọ̀ wọn àmọ́ kọ̀kọ̀ ká fún wa ní sẹ̀kan tí kùránì sọ fún aládùn ọ̀ká àlùjẹ̀ndú táyì yẹn ń lò sẹ́wọ̀n kò sí wé ní mọ̀ ìṣàkóso àhán ni tán lè lọ pẹ̀lú afẹ́fẹ́ ó wá lè wá àbí níjẹ̀bú àbí nílọrin ṣùgbọ́n tó mọ̀ kọ̀ọ̀kan nu ẹni pé bá ń gẹ́sẹ̀ bó ṣe ń lọ ní afẹ́fẹ́ ó kẹ̀rí nǹkan yẹn ẹ̀hẹ́n ó rí ní kéré kó mọ kòkò. náà anábì wa Suleiman alayhi salam anábì tó lọ́n dá lọ́la lé pé àwọn àlùjẹ̀nu gẹ́ ìmọ̀ kọ̀ǹtúrò wọn ẹ̀ máa ń ṣiṣẹ́ fún àríwẹ̀ kọ́. anábì Suleiman ọlọ́tọ̀lá fún pọ̀ afẹ́fẹ́ lè gbé lọ láì ló jẹ́ tí ó lè lọ láti bí sí nọ́ọ̀tì ogbọ́n táwọn ẹranko ń sọ ogbọ́n táwọn ẹ̀yà lẹ́lẹ̀ ń sọ àwọn àlùjẹ́ ló ń ṣiṣẹ́ fún ọlọ́wà kan láàyè kan bóyá oko ni ọlọ́ ṣiṣẹ́ fún Suleiman bó ti wá lọ láì téyì òjò ti kú ti tó wà dé Suleiman àárín títàn àlùjẹ́ ló ti ń ṣiṣẹ́ fún lókù sí. ẹni tó mú ọ̀pọ̀ ọ̀la rẹ̀ tó mọ́ ń lò ó dání wá fẹ́ bó ti gbẹ́gbẹ́rọ̀ káyọ̀ lókù àwọn ẹ̀rọ àwọn àlùjẹ́ bẹ́ Suleiman supervise àwọn bá ń ṣiṣẹ́ lọ ẹ́ ọlọ́ni falamọ́ kọ̀bẹ́ iná àléyìn ìmọ̀ọ́tì nígbà tá a ní kíkú dé bá má dálà wọn àlàmọ́tì ńlá dá bàtúlù àrùn olùmìnira àtà. àwọn àlùjẹ ní òun ọ̀pẹ́ tó lè máa tètú kò sí tó jẹ́ kán mọ̀ ju àwọn kòkòrò lẹ́yìn lẹ́mọ̀ kéèyàn fi ọ̀pá tilẹ̀ kó tọ́pá yóò bá kó lójú kan kòkòrò àwọn kán mọ̀ lékiní wọn mọ̀ jọ́ mọ̀ ẹ̀ ti kíní ló ti kòkòrò fi wá sí wá jẹ́ fàlámọ̀ kárọ̀ ìgbà tí kárọ̀ ńgbà tí Suleiman ṣubú tàbáyà fàlámọ̀ kárọ̀ tàbáyà náà ti lè jẹ́nu ìgbà ilé tó wà rẹ̀ sí àwọn àlùjẹ̀nu pé láwọ́ kánú yá aláwọn ẹ̀lẹ́gá ibi àti káyípa náà mọ kọ̀kọ̀ ní mọ lábi tó ń fèlè azabi muhim ìyá táwọn jẹ ìyá ọba ti jẹ ìyá oní jẹ ọ̀gá tá ti jẹ fún bẹ́ẹ̀ ti dé kíni ó ti kú àwọn jẹ òde. Ìgbà pé kò sí ẹ̀dá kẹ̀kẹ́ tó mọ kọ̀kọ̀ èèyàn ò mọ́ àlùjẹ̀nú ò mọ́ mọ̀mọ̀lẹ́ká ò mọ́ bàbá rẹ̀ nìkan lẹ́yìn tó lòun mọ kọ̀kọ̀ káyọ̀ máa gbé kọ̀kọ̀ wọn wá yẹ̀mọ́ kí ló kọ́kọ́ kó sí tẹ̀mọ̀ tàbí òsàn tó kó sí ẹni tó ní káyọ̀ máa gbé kọ̀kọ̀ wá òun mọ́ ẹ́ ṣírípọ̀ ní ṣírípọ̀ ọ̀nà ológun àbíkó ṣírípù náà ọ̀nà owó ọ̀nà ológun àbíkó sẹ́bọ̀ ó sọ́ra rẹ̀ dorogún fún ta ní ọ̀lọ́ àtẹ̀wọ̀ pé tí ń jẹ́ orogún náà kéèyàn múra ní pátínà pẹ̀lú kó mú kankan pátínà pé ọlọ́run ìwọ ọlọ́run ọkọ̀ọ̀kọ̀ èmi náà dé kíni mo jẹ́ pátínà fún èmi náà mọ̀ ìtumọ̀ ènìyàn tó fi dẹ́bọ nìyẹn tọ́lẹ́ lómi lè wọ́n gbé ẹni tó wá gbé nǹkan lórí ta ní gbogbo ìgbà tẹ́yìn bá ti mú nǹkan pẹ̀lú ọlọ́run níbi nǹkan tó jẹ́ pé ọlọ́run nìkan ìmọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ta lọ́lọ́ nìkan ló mọ ìtẹ́nìkan wá sọ pé ó mọ̀ ṣíríkù ni ẹni tó ní wa lọ ń bá ń kọ́ ọ̀nà tí ẹni gbà pé ọ̀nà ti jẹ́ ṣẹ́gun òun náà gbà pé ẹni tó gbẹ́ra rẹ pátínà pẹ̀lú kó náà mọ tó lọ nìkan mọ̀ ẹni tó bá nígbà pé ẹni yẹn mọ̀ òun náà dídán ṣe gbọ́n. ògbẹ́ni tó wá ní òun mọ kọ̀kọ̀ lémi a máa pé àná ni wọ́n àwọn ni tó bá ní woṣẹ́ ẹ̀ mọ̀ gbọ́ pé bí àwọn àṣà làwọn èèyàn rí ẹ́ àwọn ẹ̀kọ́ pé àwọn àwọn aláṣọ gbẹ̀gẹ̀rẹ̀ ni wọ́n ní gbọ́dọ̀ tọ́tún mọ́lò rẹ̀ yorùbá nínú ẹ̀rẹ́ oṣẹ́ ẹ̀sìn náà dápá wọ́n ní kíni wọ́n rí ìdọ̀tí àwọn akọ̀tọ̀ lùsù lùsù gbogbo wọn ìkẹ̀kẹ́ náà ni àtẹni tó lóun ni àtẹni tí wọ́n ní òun rí náà ni àtẹni tí ó ń ni gbogbo oníṣẹ́ tó ń wo owó ìkẹ̀kẹ́ yéèmù kẹrin náà papọ̀ kí ẹni tó bá fi òjò gbèdálẹ̀ ni ẹni tó bá fẹ́ yẹ̀pẹ̀ ni ẹni tó bá ní omi kan ló ti wò àbí tẹ́wọ̀ rẹ mo fẹ́ wọ àtẹ́lẹwọ́ rẹ mo fẹ́ wọ àkàtọ̀jáyé rẹ àbí ìràwọ̀ rẹ gbogbo tí ẹ bá wò kó fi wò ó òun náà náà òun ń bá ọlọ́run kẹgbẹ́ ni ẹni tó náà bá gbà pẹ́ nìyẹn rí òun ń bọ́ ó gbà pé èèyàn kan ń bọ́ lọ́run kẹgbẹ́ lórí ìròyìn pé òun ló mọ̀ kọ̀ọ̀kan ni ìlànà ìgbà pé ní ní àbá àrọ́ ọ̀fà ẹni tó bá lọ bá àrọ́fà ẹni tó lòun mọ̀ kọ̀kọ̀ pé àrọ́fà ni pé irin tí tó ti ṣẹlẹ̀ yìí tó ní òun mọ̀ tí ó ìtọ́jú ẹ̀ tí ò rẹni gbé ìró kan fún ẹnìkan tó ṣẹlẹ̀ ẹnìkan tó wà ń di ọ̀rọ̀ rẹ àbẹ́ tó gbé nǹkan yìí òun ti wò ó òun ti da kíní kan lẹ̀ òun ti rẹni tó ṣe. àwòká ìní àbẹ́ tó ń sọ tí ó ti ṣẹlẹ̀ pé ìkàbá ni ó ṣẹlẹ̀ sí ẹ ẹni tó bá lọ bá rú wọn fàṣọ dákọ̀ òbí máa yàkúrò tó wá gbà pé nǹkan nìyẹn ń sọ bó ṣe rí gẹ́rẹ́ náà àbá yẹn gbúdú aládùá yẹn ẹ̀yìn kí ẹ̀ máa pẹ̀kọ́ ní yọ́rọ́ aládùá ó mọ̀ pé wòlíì irú wòlíì wo nu wòlíì tí sọ pé ànábì yìí sá ọmọ ọlọ́run ṣé wòlíì mi àbí kéde rí ìní yóò tó wá sọ pé òun rí sẹ́ ọ́tọ̀ wá gbà pé èèyàn rí mi. ọ̀bẹ ló bá rí bàbá àfáàlì yẹn lọ bá tó ló mọ kọ̀kọ̀ kí ẹ wá gbà pé ti ń wí òdodo ni fàkọ̀dé káfárọ̀ bìnà ó ń sọ ala Muhammad irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kẹfẹ́ rí síta ní sí ẹ ntọ́lọ̀ ń gbé lè fanabi kó wá fi bíṣẹ́ tó gbé tọ́lọ̀ ní kálẹ̀ mi sọ ni pé kò fẹ́ tó mọ kọ̀kọ̀ kódà anábì gan ti ń jíṣẹ́ òun kọ̀kọ̀ àyà àfikún bó ń ṣe jójíṣẹ́ yẹn ọlọ́run lè fi nǹkan míì hàn ọlọ́run lè fi nǹkan míì hàn òun nìkan ìyún àti nígbà kó mọ kọ̀kọ̀ tó lọ́lọ́run ṣe kí ni fi hàn yóò sì fi jíṣẹ́ kò sì ní sọ jù bẹ́ẹ̀ lọ àbẹ́ ìpánẹ́bí ni ó yẹ máa tún ẹ máa line up ẹ̀yà abákìrì ẹni tí ó fẹ̀ẹ́ síwọ̀ ní ẹ̀yà Umaru ìdẹ́sẹ̀ ní àbúrò rà kó máa lé fún wọn lẹ́yọ̀kọ̀ fún. mi ò so àáfàá tó bá mú yìí mọ́ tẹ́lẹ̀ mi kì í ṣe kí ni lè pàánù gbèdégbè tẹ́lẹ̀. tó bá ní àwọn wòlíì kọ́mọ́ ṣe tọ̀ àwọn wòlíì alásọ̀gbẹ̀gbẹ̀ ẹ̀yẹ́ ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà. bákan náà làbí ti lọ́wọ́ lè mọ́ gbà ni tó bá lọ bá wọn kódà kó mọ́ gbà wọ́n gbọ́ tí ó bá sì ń kírun irun yẹn àní ṣe kí ni àní gbà lọ́wọ́ jẹmọ́ àrùn yìí wá pọ̀ lára àwọn èèyàn gan-an ó pọ̀ gan-an ọmọ ní àwọn iṣẹ́ ẹlọ́wọ́ táwọn á ń di ọ̀rọ̀ rẹ̀ wọn ní kì í ṣojú lásán wọn náà kan ní àmì tó ti fi dàrú láwùjọ tó ti dàrú gbèsè ayé ẹlòmíì ẹlòmíì kì í kan mọ́ ti ṣẹlẹ̀ pẹ́rẹ́ ó rẹ̀ ni kò ta ni ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ sí ni ó lálàá ni ó ti di ó ti tún gbọ́dọ̀ wọn lọ kílíníìkì tiẹ̀ ọ̀dọ̀ mẹ́ta mọ́ ṣẹ́gi ni àwọn ní babaláwo ni babaláwo bàfà ni o babaláwo pásítọ̀ ni babaláwo babaláwo gẹ́gẹ́rẹ́ ni yóò gbàdọ̀ wọn lọ ni nke wá lásán lọ́dọ̀ tiẹ̀ ẹ̀kọ́ mi ti bọ́rọ̀ wọn débẹ̀ gbogbo tó wà jẹ́ ẹ̀jẹ̀ àkèyí sojú lásán yóò rọra ṣe ta ń wà ń di ẹ̀ nàtọ́ yẹ kẹ́mọ̀ ẹ̀ láti wá kẹ́mọ̀ sọ pé àyíká yóò dáná làwọn àfa náà ń kó sí ìyẹn ló fà inú ẹbí wa ni ààrẹ ní tí ń ṣe bẹ́ẹ̀ ni ládùúgbò wa ni inú ojúlùmọ̀ wa ni. ọmọ ọmọkùnrin bá kéèsì ohun tó léwu ni aréwu rẹ̀ àìmọye tó ti fi dàwùjọ mí nígbà tó bá lọ àrùn sọ̀sọ́ kútọ́ fún wọn wọn ní orogún ìyá rẹ̀ kan ní lóṣè kínní kí ṣe wọn ní àtọ́jọ́ ń gbélé ni wọ́n ń ṣe wọn lè ní eh, kókè sẹ́nìkan ní ilé wọn lọ́wọ́ aṣọ gbogbo àyẹ̀dọ̀ kára wọn kẹtí ò dání o tí ò bá mi ní ṣe ń tó mọ kọ̀kọ̀ tí èèyàn bá ti rà fẹ́ pé èèyàn fẹ́ ṣe nǹkan ọ̀nà ó ṣe rí tá a fi ń jẹ́ dáná nìyẹn ọ̀dọ̀ ọlọ́run làásà lọ àásà di ọlọ́run bá kó wa sọ́nà ìyẹn náà ni ìṣẹ̀rí àfi gbélé fún wa níta mọ̀ sí ìdùn àwọn olè ṣe kárọ̀ ìyẹn pé àdúrà tá a fi máa ń wá ìṣèkárọ̀ ìjọba pé ní ìṣèkárọ̀ tá a fi ń wá káyọ̀rù ìsìkárọ̀ mọ́nà ìsàkárọ̀ ẹ yẹtìlúgbò lè káyìrọ̀ káfí máa ń wá oore lọ́dọ̀ ọlọ́run ibi tá a fẹ́ fi ọlọ́run èyí kéjì àti oore ni ọtọ́ mi sí. ìyẹn lẹ̀ fífi gbé yẹn lẹ̀ wa tó yẹ inú ọ̀bà tó ti jẹnu pé a tún fira wa ti sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run àmọ́ kọ̀ọ̀kan ohun tá a fẹ́ ṣe yìí tọ́ wa sọ́nà o ṣùgbọ́n ilẹ̀ yorùbá ọmọ fẹ́ fẹ́ yàwó ni àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ìdìkan lọ wò ó àbí nǹkan ìdẹ̀bí ta ló wà ń di rẹ̀ pẹ̀lú ìrìn àbẹ́ gbà pọ́lọ̀ ní ṣe nǹkan mọ́ àwọn èèyàn náà ní ní ayé ló wà ń díẹ̀ ní káfẹsẹ̀ létọ́ èyí tó jú lásán náà wọ́n ní ń sọ bẹ́ẹ̀ fún yín tó tá a bá fẹ́ ṣe nǹkan nígbà tá a tó mọ̀ pé àmọ́ kọ̀ọ̀kan ní tí ẹ̀sìn kan wà ní káfẹ́ dùrá ò lè tẹ̀ sára Jábìrì bin Abdullah ó náà nẹ́bí kọ́ àwọn aládùúgbò yìí gẹ́gẹ́ bí ó ti mọ̀ ń káàkiri Kùránì fún ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ní wọ́n tẹnu wọn fáwọn pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n yẹn nẹ́fílà méjì yàtọ̀ sí ọ̀ràn yẹn yẹn nẹ́fílà méjì fún àbá yẹn tán ẹni Allahumma inni astakhiruka bi ilmi lẹ́nu wa ní ẹ̀ wá ní kẹ́yìn kámọ́ ẹ̀sìn àti ní amọ̀lọ́ Allahumma inni astakhiruka bi ilmi ẹ̀yìn ẹgbẹ́ tó ẹ̀ ọlọ́run ọba mò ń wá orí rẹ bẹ̀rẹ̀ ẹlẹ́mìkà pẹ̀lú mọ̀ rẹ ẹ kọ́rọ̀ mọ́ náà láti síwájú táwọn ti lọ́dọ̀ tiwa tó wà lọ́dọ̀ tiẹ̀ wípé n tá a fẹ́ ṣe yẹn òun ló nímọ̀ nípa rẹ̀ onímọ̀ nípa rẹ̀ wà sẹ̀kẹ̀dẹ́rúkà ìkòdọ́tìkà mọ́ ti wá gbára rẹ̀ ìyẹn pé ìwọlọ́ba alágbára wà sàálùkà min fadilika al ti wá ń bẹ̀ẹ́ pẹ̀lú ọlá rẹ̀ tó tóbi fàyínàkà tẹ́kíbírù wàlà àkìlì torí kò wọ́n lọ lágbára mi ò lágbára o wà fálámù wàlà àlàmù èyí tí fẹ́ ṣe ìwọ lọ nímọ̀ ìlú nímọ̀ wà ń ta àlámù níbi yóò tẹ̀tẹ̀lé náà láfi mẹ́lú ìwọ lọ mọ gbogbo pátápátá pátá tọ́ba tì yẹn síwájú ẹbí wà ní Allahumma in kunta ta'lam iye ọlọ́run tó bá mọ̀ pé anna hadha al ètí mo fẹ́ ṣe yìí ètí mo fẹ́ dáwọ́ lé yìí tó bá mọ̀ pé ibẹ̀ ọwà mẹ́ṣọ̀ tó fẹ́ tó bá mọ̀ pé nǹkan yìí káìrò lé orin ní òjẹ́ fún mi fìdí nì inú ẹ̀sìn ni torí nípa àkọ́kọ́ máa ń tọrọ nù gbogbo rẹ̀ tó bá ṣe fún wa kó jóore fún anú ẹ̀sìn kọ́yẹ̀ pé nǹkan jóore ayé yóò adẹ́sìn lórí èèyàn lọ ẹlòmíì pé ó ti jẹ́ lówó ó gbà pé tó bá ti lówó ó mọ̀ ẹ̀sẹ̀ sí ó bá lówó tán ní wọ́n bá jó báyé lọ ó bá gbẹ̀sìn lọ́wọ́ ẹgbẹ́ ìyẹn orí ẹ̀dẹ́ nìyí títà fọwọ́ mọ̀ lórí ni pé ntẹ́ yẹn fi ṣẹ̀sìn ọlọ́run tó bá ń pè tí ìwà orí ni ó jẹ́ nínú ẹ̀sìn mi wà máa ṣí àtìsẹ̀mí mi wà á sí bá ti amòrì àti àtibọ̀tán mi ìgbẹ̀yìn rẹ̀ ó da fàkìdérè òlé kọ́ fún mi lójó tèmi. wàyí kó tàfàlà máa ń nà amòrì tó bá tún mọ̀ pé nǹkan yìí wọ́n tún sọ nǹkan náà ṣáàrò ní aburú ní òjẹ́ fún mi fìdí inú ọ̀rọ̀ ẹ̀sìn mi wà máa ṣí àti tẹ̀lé mi wà á ti bá tẹ àmúrí àti gbẹ̀yìn mi fàṣílífò òwò ànì gbé kó fún mi tẹ́rí rẹ̀ kó fún mi mọ́jọ wá dọ̀ mi fàṣílífò ni ànì ò darí èmi náà kó bẹ́ẹ̀ wàkìdírì lè káyírọ́ háìtùkánì wá bá wà ń tó dóore níbi tó wà tèmi ò tiẹ̀ mọ̀ àìmọ̀ ìgbà tó mọ̀ wá ń gbà mí tọ́lù tó bẹ̀ lórí wa tí ò ní tiẹ̀ lọ́tọ́ owó nǹkan yá owó kò wá tẹ̀mí lọ ọlọ́kọ̀ ẹgbẹ́ mi wá tọ̀ ní retí yóò ká pípínlẹ̀ yìí tó wà ọmọ ọ̀kẹ́ nìkan ọ̀kẹ́ yóò ti fẹ̀rẹ̀ sí níbẹ̀ ní tẹ́ fèrè tẹ́lẹ̀ tó wàá da jù yẹn lọ. ọ̀rẹ́ ni tó mọ̀ oríṣi ní ìbí lẹ́yìn wá yọ ọ́nù ṣe fún mi tán bá ṣe fún mi tán yẹmọ́ yìí kí ẹ̀sìn kọ́ wa rèé kàwọnkàwọn ń di ọ̀rọ̀ ẹni tó bá tó sọ fún wa yẹn tó o mẹ́ni tó o náà mọ bọ́rọ̀ owó ṣe já sí níbi ká mọ bọ̀ látún fún lówó owó tí èjì àlá tó ń fún o. èmi tó bá mọ kọ̀ọ̀kan tó bá mẹ́ni tó lówó kò ní ní gbogbo yín mọ wá ẹni tó lówó náà ní òní kó mọ nígbà tí wọ́n tọ́ lọ owó tẹ́tọ́ gbé mọ́tò lọ tó ń wà ní àlàpà ìwọ́n ń gbélé fúláàtì náà ìwọ́ ti kọ́lé òun wà nínú yàrá kan náà rẹ̀ tí lè ba tó ní ọmọ kọ̀ọ̀kan ló wà ń rẹ̀ kò mọ ibi tó wà tó lé lọ. ó yẹ kí èèyàn ń lo làákàyè náà. àbálẹ̀ tó máa ń kóti kóti kóti àti ẹ̀ tó máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. tó àwọn èèyàn ti wá kóti kí n tóye pé làbátàlẹ̀ ìfọ̀n gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ẹlòmíì ti yóò bá lọ́dọ̀ pásítọ̀ yóò lọ́dọ̀ àfá tẹlifí ìjọ wọ́ọ̀dì lórí tí ń kírun tó yóò lọ́dọ̀ abaláwo. yíwa ni àjò náà ni ọlọ́run ti kájò sọ́nà wa ni a máa lọ yẹ kan wò. sọ̀rọ̀ inú istikhara báyìí lọ́yẹ̀ pé a ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n mọ̀. wọ́n tó bá ti istikhara àmì wò láàrí ẹni kò ní ìdí àmì tó bá ti fẹ́ ìtọ́fẹ́sì yẹn máa ṣe lọ. tí wọ́n pẹ́ lọ́run ló jà ọlọ́run máa ṣe rọrùn fún ọ. ìgbọ́n àmì ẹ̀ tó bá sọ wà lójú oorun òun ààrẹ rí fún yìí àyè istikhara lè jẹ́ ẹ̀ka ẹ̀ka náà nìpínlẹ̀ tó bá wù ẹ́ tó bá tó ọ̀sẹ̀ lè tún ṣe kọ̀tífẹ́lẹ̀ kan náà ní ìpínlẹ̀ so eléyìí ni àwọn nǹkan tó yẹ ká mọ̀ torí pé ìmọ̀ owó iṣẹ́ yìí ẹ̀mí ti sọ dìṣẹ́ kódà sọ dìṣẹ́ àfa àbí ọ̀nà aláàfáà kan ni aláàfáà aládùúrà kan àbí ará kan tó wọ́n rí náà àbí tó wọ́n wo iṣẹ́ gbogbo nǹkan báyìí dá gbogbo téèyàn kó mọ̀ ṣe ẹni tó bá da ìjì ògbélé nìkan náà nígbà pé ń sáwó ẹni tí mo tẹ̀sí bá ojọra wọn ẹni tí ń da ìyẹ̀pẹ̀lẹ̀ ìkankan náà ní ẹni tó níwáwọ̀ ló ń wò bọ̀rọ̀ ló náà ló ń wò yẹn ẹlòmíì gan kùránì tó ní sámọ̀rù kọsẹ́ kùránì gan ni ó gbé yóò sọkùn mọ́ àbí yóò ní tó bá yí báyìí tó bá yí báyìí sọ̀fánà ńlá ẹ̀rọ òǹkan kọ́nà kó sànù wa kò dé tiwa so a níbi láti kọ́rọ̀ àdìsọ́kàn wa dáadáa ẹlòmí rò pé wà lójú ọ̀nà ẹni bẹ́ẹ̀ ni ọ̀nà àná ló wà ìtànsọ ẹlòmí gbàgbé tí wọn bá ti lọ́dọ̀ babaláwo tó bá ti lọ́dọ̀ àfa tó lọ́dọ̀ pásọ̀ bẹ́ẹ̀ ká àfa ni ìmọ̀wù ni wọn gbà pé kò sí tó burú bí yìí o látara pé àgbọ̀yé rẹ̀ kéré tó ìtàn ìkan náà gbogbo ẹni tó bá tó ń ṣẹ́wó gbogbo ọ̀nà tó kó gbá ẹ̀kan náà ni tó ṣe kára òun náà ni ni atọ́ wọn wá nígbà míì àmì ìlú àlùjẹ̀nu tálùjẹ̀nu ẹ̀rí tó bá rí kan dígbọ́ ń fòkò ilé ìdáná ń lè mí èdè bá dígbọ́ ni wá sọ fún ẹni tí ń lo àlùjẹ̀nú tí ń bọ àlùjẹ̀nú tí ń lò ó ṣiṣẹ́ ìkan wa lè rí bẹ́ẹ̀ ni ní kíni fún àti ẹni kíni kan tí ló fi alábẹ́ ọ̀rọ̀ ń padà sílẹ̀ ẹni àìmọ ẹdẹ ẹ̀kọ́ bá rí bẹ́ẹ̀ àìmọye hundred tó ti tó ti ṣe kíni tó yẹ pé rọ ni but ẹ̀ka tó bá rí bẹ́ẹ̀ làyẹn wà á wò hàn nínú olóòtú tí ń pabọ̀ láti láti jẹ́ èyí tó rí bẹ́ẹ̀ tó wá ní ìpẹ́ àlùjẹ̀nú ó ti kí ni sórí ìka ìjẹun mọ kọ̀kọ̀ nígbà tó lọ́n sọ fún àmọ̀lẹ́kà ẹ̀kọ́ lọ́n fún alágbára alìlọ́nà àfihàn ìgbà tó lọ́n sọ fún àmọ̀lẹ́kà ló ti kí ni ni wọ́n jí gbọ́ àti gbígbọ́ ẹ̀ náà mọ nira bá náà àmọ́ fún ti òwe tó ní ìràwọ̀ lé wọn padà yẹn náà Yorùbá wọn pé ìràwọ̀ já ìràwọ̀ gẹ̀ tẹ̀ já bọ̀tí iná tó wà lára lè já láti lé àlùjẹ̀nu sí ẹ̀yìn bọ̀tí tó bá dára ṣe kíkọ́ ẹni tó bá ń lo àlùjẹ̀nu tó yẹ kó ti gbópọn tó lé wọn lò dáadáa á sọ fún pé lágbọ́já ní ìkàbá yìí sọ̀rọ̀ tí ẹ̀ bá wá dẹ̀ tó bá sọ tó bá jọ mọ́ wọn ní àà ah, kódà nǹkan tó sọ ó rí bẹ́ẹ̀ àìmọ́ etí tó sọmọ láì jẹ́ tí ó dégé ni tí ó rí bẹ́ẹ̀ àwọn ọmọ etí ó dé pé bàtà àgbẹ̀ náà nǹkan pẹ̀lú kẹ̀kẹ́ ìkan parọ́ fáwọn èèyàn lẹ́yìn ọlọ́mọ àṣàánú àtàlà tó sànù wa onímọ̀ kankan adé ní orí òdodo so ìkọ́ ẹ̀sìn wa ó ṣe pàtàkì fún wa pé mo dá nǹkan ẹni tó pọ̀ láwùjọ ni báyìí mi ò ti ẹ̀rí sí ìkẹ̀kẹ́ sáré tó tún máa àtìsí òun náà ni àwọn nǹkan tí nǹkan tó wà láwùjọ bíi káwọn wéré kéré náà ń ṣeré yorùbá ẹyin ẹnìkejì abaláwo ẹlòmíta ni òkè àwọn òfẹ́ káyọ̀ lọ́dọ̀ abaláwo àbẹ nìkan sàfà ẹyin àfà náà àfà àtàn ṣe ń bẹ ẹnu àfà àtàn ṣe àfà àwòṣẹwòṣẹ náà ni ìfúnwánilá ẹ̀dá kò sáfà nìyí àwọn ẹ̀dẹ̀ ní lẹ́yìn tó fẹ́ gbowó yín bákan náà tó fẹ́ bá àdìsọ́ káwọn èèyàn jẹ ọlọ́run àṣọ àwọn àtàlà kí وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته